oyelade michael àti adébáyọ̀ mákindé lóníkàsí gbọ́gbọ́n o ẹ̀yin lẹ́ o mọ̀ o lẹ́ o mọ̀ o lẹ́ o mọ̀ o lẹ́ o mọ̀ o lẹ́ o mọ̀ o. ògbóná ògbóná bí ẹlẹ́wù ṣọ̀pọ̀nà ògbóná bó ṣe wí lẹ́ ń wò agbára ìkọ̀ọ̀kan yàmbá yàmbá yẹ́ẹ́ ládùúgbò ẹ̀mílá. ilẹ̀ ṣó lọ́dún yòó wọ́n nìkan lọ́pọ̀lọpọ̀ wá ó kọjá òye ọlọ́gbọ́n. máa wojú ẹ̀ ó kọjá òun tẹrù atakere lójó kò má ṣe é sójó bó ṣe rílẹ̀ ń wọ̀ ọ́ tí ẹ kúlé ẹ agbára ìpọ̀ gan-an o yọ̀mbà yọ̀mbà yẹ yàmbá yàmbá yẹ ó kọjá ọlọ́gbọ́n o gbogbo àdúgbò gbogbo ya. lóko bíná bá jó lóko mọ̀jálá délẹ́wé ológìní ti gàjà ojú tọ́lẹ̀ ọ̀tọ̀kọ̀ ó kọjọ abẹ́ o. wọ́n láti wá kí ni wọ́n ta fẹ́ ṣe báyìí torí ọlọ́mọ ọmọ lọ́mọ ọmọ lọ́mọ kí ni wọ́n ta fẹ́ sọ fún ọlọ́mọ tó bá bọ̀ olúwa ń tàbí ètò ti kú láti ṣe báyìí. la fẹ́ sọ fún wọn kí la fẹ́ sọ fún àdúgbò fúnra wọn pé ṣe kọ́ la lò máa bá sọ nìyẹn wàá ní àbí ẹbí ò mọ̀kàn fẹ́ sọ báyìí ó ti sú mi ọmọ wa rẹ̀ ló ti yẹ olówó ata tó kú síbẹ̀ kí la fẹ́ sọ báyìí kí la fẹ́ sọ kí la fẹ́ ṣe báyìí. Daddy, mommy, maybe we should take him to his family. <laughs> his family àmọ́ ẹ tó ṣù. àbí bóyá ká lọ sọnù. ẹ no no no no no suggestion yóò da àárọ̀ ò ní ẹ tó help wa ká lọ sọ́nà. ṣé àwọn wá fi sínú ilé ni. àṣà ah, máa wá nǹkan tó máa ṣe kú ṣe tó sọ ẹ yóò da yóò da yóò da yóò da. oh no no no no. ó ṣe wà nílé yìí ò dáa. ẹ òkìkí. èmi kì yóò kí kúkúkú kan bí kò ṣe yíyẹ. àmì àmì. Ah, olúwa ah, thank you jesus ah, oye o tiẹ̀ máa tó máa ṣẹlẹ̀ báyìí. èmi zùn ni òun kùn mí mo wá zùn. ó bọ̀ tá a máa ṣe ibi ọ̀dọ̀ dáàdi ẹ̀ gangan ilé gangan níbo níbẹ̀ jẹ́ kí n gbé ẹ débẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí ó ti tó gẹ́ báyìí báyìí báyìí. ẹ fẹ́ lọ lé mi ikú jíjà lórí títì ẹ. àpẹ ló wá ṣe ló ká máa lọ báyìí. ká máa lọ báyìí báyìí báyìí báyìí wo. sí bí òun kẹta ànùmọ́dà ọlọ́nà ṣe ìgbúrò rẹ̀ sọ́dà báyìí dákun tẹ̀ sọ fún mi kí ni ó yẹ kí n ṣe bí asọmọdé ẹ̀sìn kí mo lọ gbà lọ́la dànù. báàmì wàhálà kan ló ṣẹlẹ̀. Ah, eh, mo ti mọ mo mọ̀ pé wàhálà ó ṣẹlẹ̀ èmi náà mọ̀ àmọ́ bá mẹ́kẹ́ bá ti pe ikú tó dáa jẹ tọ́pọ̀ ìjà tó dáa jẹ ọjọ́ tó bá ti pa ọ̀ràn gidigba kọ́ mọ̀ dáa jẹ náà ni àwọn tó gbé wọn bẹ̀mí lé nǹkan kan ẹ̀sà èmi kọ́ ni mo bí ìmọ̀ rí o ẹ máa mú lọ. ẹ máa mú ẹ ṣe sọ̀rọ̀ bàbá lágbàtà ti dé rí gbogbo àlàbọ̀ pẹ́ yìí so kò dáhùn kò fagbọ̀n gbọ̀ kódà orí ńlá ló ṣe fún wa wọ́n ṣe wá lóore ni oore bàǹtàbàǹtà in fact ó yà wá lẹ́nu gan because àfojúdi wọn pé bóyá wọ́n lè ṣe. ògìrì wọ́n lọ sàwọn lóore. bàbá mi ìṣe kì í oore ló ṣe èmi bàbá rẹ <laughs> tó bá ti sọ̀rọ̀ rògbẹ́ni. tẹ́lẹ̀pọ̀ sọ́ọ̀nì bá rìn sọ́ọ̀nì bá rẹ tó bá gbọ́ sọ́ọ̀nì bá rẹ orúkọ nìkan ká o ọmọ ìkìlọ̀ ni tó bá bá yọ̀rìn tí ò bá ti ṣòtítọ́ àìsàn ni bá rìn lórí ìta abẹ́ òrèlè pọ́ngìlà pọ́ngìlà pọ́ngìlà pọ́ngìlà pọ́ngìlà pọ́ngìlà. ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o ẹ ní ìtẹ̀ sọ fún mi pé ọ̀rá ẹ̀mí ọmọ yín padà ó sóore fún mi ọmọ mi ni <laughs> ọmọ mi ni iṣẹ́ tèmi ni iṣẹ́ bá pa tó mímí lọ́mọ amúsànfìsàn oògùn já ìṣó ìjàkadìkan jagunlabi àfikún dirú oògùn ewé kan ni mo pè é gbaníjẹ́mi lójú ọlọ́ àlọ́gbà lọ́lọ́ ráyè oògùn tí ọba jẹ́ ewé rẹ̀ lọ́tán lórí àtàn. lóògùn ọ̀fẹ́ o omi fàṣẹgùn oògùn tó kọ tí ò jẹ́ ewé ẹ̀ lómi kù kan kó mẹ́ iná. Ah, ọ̀rẹ́ kankan yìí náà máa gba àgbo ṣé ó mi ni. Ah, mo ṣàwò arúgbó ẹ lè mo rí lẹ́sìn. fọ́ọ̀mù ta ṣẹ́gun. èwe ń jẹ́ o. ẹ ọmọ ọ̀tá ẹgbẹ́ ọmọ ayé náà ṣe é rí tó bá ti ṣe ń tẹ́ ẹ bá fún ẹ jẹ́ ìwọ̀n ẹ fún lówó ẹ fún lówó lè lọ fún ẹ. ṣé pàtó ni ẹ̀yin wọ́n sìn wà lè sọ̀kọ́ tó fẹ́. You know, one day I told you I will make you proud. Ìmọ̀ pọ̀ ni ni ó ṣe ìmọ̀ pọ̀ ni ni Ọlọ́run ó jọ mí lójú bá mi ó ti zẹ o èmi mo sọ fún ọ pé tí n bá ti yí bá mi mi ní san kankan bàbá mi ẹni kí ló ń fún mi ní owó yẹn pọ̀ o sọ five thousand. ìrọ̀bọ̀ yahoo tẹ̀ ẹ̀ sọ òdiẹ́. ọ̀kìkì ọgbọ́n tẹ́ wí wọ́n lọ rẹ̀ ní ọmọ àwọn padà sọ́mọ̀ pé ọ̀dà padà níbodè ayé òun ọ̀run mi ọmọ adúrún tó ṣe ni wọ́n wá láwọn fẹ́ ṣe ọ́ lóore ọ ní five thousand ẹ̀ wọ́n tẹ̀ sí ẹ̀yẹn fún fifty ẹ̀ máa lọ. Mm, mi ṣe máa dọ́pẹ́ pé hundred. ẹ má fún mi fifty five thousand. five thousand. gbẹ̀gẹ̀. èpè ní kò yé oògùn ni ẹkún kọ́ máa lọ. dalí five thousand naira yẹn kéré. owó ah. tí ẹ ní fún. èpè níṣẹ́. lẹ́sẹ̀ pé. owó ìdìbò. ilé ọ̀rẹ́ mi. bá wọn náà ni kò sọ́wọ́ kò sọ́wọ́ káàkiri àgbà. ìjọba ẹsẹ wo ẹsẹ wo ṣé o ti bá ń gbé wálé. tó bá tiẹ̀ nídìí anything wọn tó ti máa rí mi ṣó ti gbọ́ ó ṣe gan. ẹsẹ̀ ohun ti yan ẹsẹ̀ o ọlọ́run ní kàtúrí wa yóò ẹ̀rọ bàálù gbòògùn. kò ní ṣúgà jẹ́ mo ọ̀pá. àgàgà kí wàá rí ẹran dídín bàbá mi jẹ́ fọ́lọ́ bá mi mẹ́ràn wá ni gàrí mi ó fi rọ̀. ẹ̀yin lẹ́ o bí ẹlẹ́wù ṣọ̀pọ̀nà ògbóná. bó ṣe wí lẹ́ ń wò ó agbára ìkọ̀ọ̀kan dàmbà dàmbà ìyẹ́ ẹ̀dùdà olúwa dùgbò ẹ̀dùdà. ilẹ̀ tó lọ́dún tó wọ́n nìkan lọ́pọ̀lọpọ̀ wá ó kọjá òye ọlọ́gbọ́n. máa wojú rẹ̀ ó kọjá òun bẹ̀rù. atakere lójó kò má ṣe é fi sójó. bó ṣe rílẹ̀ ń wọ̀ ọ́ bí lè ẹ agbára ìgbọ̀ngbọ̀n Yeah. Yamba yamba ó kọjá ọlọ́gbọ́n o gbogbo àdúgbò gbogbo ya. òkìkí sàásù sẹ sàásù òkìkí sàásù ah, sàásù àtẹ̀gbẹ́tẹ̀jú ah, ọ̀nà. ìlú àwọn kọlu ah, àwọn kọlu. ọmọ tó ti bó káàdì. bó káàdì o ó sì máa káàdì. má ti ẹ̀bùn káàdì ẹ̀wọ̀n kan ìkọ̀kọ̀ wà tẹ́mi rò lọ́kàn òkìkí bó o ṣe wẹ̀ bóyá ká lọ dá shrine lẹ̀ fún ọ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ iṣẹ́ ni ká mọ bọ́ mú kọ́sítọ́mọ̀ wá. ẹ wo bí irú èrò burúkú ló wá rò. ṣé mo pé ọ̀gá wa wọ́n máa smoke wọ́n máa mú gbó ọkọ̀lọ́kọ̀ lọ́kọ̀ máa mú ìpàtí shrine hmm. orí ẹ ti dàrú ṣẹ́ẹ̀kì wèrè wo tí ọ̀gá bá rí shrine òkìkí wọ́n á fọ́ dànù. ọjọ́ máa fọ́jọ́ bí àwo àbọ̀jọ́ bí àwo sórí. shrine kan shrine ni ṣé èmi bó káàdì lọ́wọ́. nílò àwọn oṣù ni. ó sì lè wọ kọ́lù. àbòpẹ́ o pàtà. àtẹ̀gbẹ́tẹ̀jú ọ̀nà. èyí rè bí ẹ̀rọ sùn. èyí rè àfi bí òun aago kan tó bá ti ń rẹ́rìn àyà mi a sì já. òkìkí. ìṣirẹ̀ tí wá gbá yìí lọ́gà báyìí. a ti gbẹ̀rẹ̀ lọ́gà. kódà a fèrè yọ. òkìkí. Hmm. Ah, máa mọ kwara rẹ eh, eh. bẹ́ẹ̀ díẹ̀ sọ ìdí rẹ òdà lọọkan. aláìsí wọ́n sábẹ̀ lọ ẹwẹ́ ni <laughs> pẹ́kẹ́pẹ́kẹ́. ìyá bẹ́ẹ̀ ṣe gàrí lọ́gàá yìí eh. wá fẹ́ wá fẹ́ gbé yín déjì kan ìlú àwọn kan lú. ọ̀yà tọ́ḿbó káàdì. Hmm. káwọn náà rí káàdì bò. ọjà ọjà. street ni mo wà <laughs> street boy ni mí. mo fẹ́ ṣe òrùka kan fún yín òrùka òrùka ṣe ti márèèjì. mo dìde má bẹ́ẹ̀ mi o má bẹ́ẹ̀ mi o kéré tó ń délẹ̀ rí lu padà sáàyè tí a ní odúró sí òpó ònù ó ti kọjá àyè tí wèrè fún un. màá jẹ́ kó mọ̀. ẹ o kì í báyìí kó mọ̀ bẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ bọ̀ pé n bó ṣe wà inú mi ti ń wù. àmì wọn bá ń wọ́pọ̀ ó ti ní fùpá gíga nu. àbí. ẹ ẹ ìwò bí yẹ kíkàrà máa ṣe o ẹ o kìkì ọ̀rẹ́ à ń gbọ́ o oṣù bẹ́ẹ̀ slow motion ló fi gbà á pé yín ẹ̀bí eyín ajá rẹ̀ rìn rọrùn. ẹni ẹ ti mú jù bó ṣe mo lè affect yẹ. Ah, èèbó ló ti fi sọ àfẹ́sì. ẹ ó kékeré òun náà fẹ́ gbé wa débi kan gbé wa débẹ̀ ọ̀rọ̀ ò lè gbọ́ wa méjèèjì lẹ́ẹ̀kan nìkan náà ló lè gbé ọ̀yà máa bínú. òkìkí sàásù òkìkí sàásù òkìkí sàásù jẹ́jẹ́ ẹlọgọ jẹ́jẹ́ ẹlọgọ jẹ́jẹ́ ẹlọgọ jẹ́jẹ́ ẹlọ ah, ọmọ ọgọ tó fi rárá lé wọn <laughs> yàrá àṣà. òkìkí inú why I like you two boys. Ah, you are funny. Hey, Obìkì, ká má pẹ̀ lórí ìwé. Bí bàbá kan lórí ìwé ṣìkìṣì abalẹ̀, kí ló fẹ́ sọ fún wa? Àlọ́lé. Àbúrò àgbẹ̀ Adébẹ̀mọ̀ ká máa lọ. Ah. Ogun tí mo fẹ́ ṣe kò ní. Ogun tí láìpẹ́ tóbi ti máa ń láìkẹ́ ẹ̀yàn. Ah! irọ́ ò ní sùúrù o tóbìnrin fi láìkẹ́ tí ó fi máa tẹ̀lé èèyàn kiri. tá a bá sọ̀rọ̀ yára. tó ṣàǹgó ló ń gbé. tó dẹ̀ máa nífẹ̀ẹ́ wa. tó ṣàǹgó ọmọ fi séyìn ni. irọ́ èyí ṣe bá a ah, tẹ̀lé mi kálọ̀ ló ń pè nílẹ̀ Yorùbá. irọ́ ni o. àìmì já sísìlè mi sísìlè. ẹ̀ ǹjẹ́ ò ló wà fún wa ǹjẹ́ eh. ò ló fún wa. Ah. ṣé káká lọ lé yín ká wá lọ gbà. ó máa ná yín lówó. Ah, ah, ah. ṣe mọ́ láwo èjẹ́ fún ara wọn ni wíwì ni wá ìpátá apá ọgbẹ̀rì àgọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ ọmọ awo ni àwa àti ẹ̀. èmi rẹ́dì yẹn tó ń jẹ́ fún ẹ̀dì yẹn o. ṣé lágboolé yín. wọ́n lè grand ẹ̀ tó bá grand ẹ̀ kò ní mọ̀ láti fẹnu ṣá ẹ̀ ó kìkì. pẹ̀lẹ́ ó ti dalẹ̀ rú gan ó dalẹ̀ rú ọlọ́mọ ìjọba lẹ̀ jẹ́. ó kìkì èlò wá ni. èlò wá ni jà fún mi. Hmm. owó yẹn pọ̀ àwùyá ah, èlò ni. seven seven five. Ah! mo dáná kí ló lè sọ fẹ́ ra kó sísin bàbá rẹ ni. Eh, ah, kò tẹ̀ sí ohun tó le onítàbá fọ ọkọ̀ bèrè báyìí ó máa tẹ̀lé wa lọ láì bá sọ̀rọ̀ ẹ̀ eh, wo bí a máa fún ni ọ̀rọ̀ obìnrin lásọ̀ bí yẹn bá wà ní ayé tó bá nóbìnrin ní ayé ayé máa dòbu ni ah, bí yẹn bá sẹbẹ bó bá fi yọ sí ọbẹ máa dòbu ni. ẹ jiyàn sẹ́wọ̀n sẹ́wọ̀n àdọ́bù oṣù ní sọ́ọ̀mì ni. ẹ wo bí gbogbo ṣé tá a máa ṣe àbá máa oṣù báyìí àṣìṣe alẹ́ gan alẹ́ ìjọyìn ẹ òkìkí. òkìkí sàásù òkìkí sàásù òkìkí sàásù. ẹni kojú àná òkú ẹ̀bùn rámbọ̀ lásán lórí ìwé gbogbo náà oya oke oke hold on o tó hold on hold on hold on dáwúrẹ́ ah bàbá jangola àgbàlagbà ó dọ́gà ẹ̀ mọ̀ ìwọ wá bọ̀ àwọn ọmọọṣẹ́ tèmi wọ́n bẹ̀ ṣiṣẹ́ wọ́n fi gbogbo iṣẹ́ mi lẹ̀ ìwọ wá bọ̀ wọ́n bí wọ́n bẹ̀rẹ̀ sí báwọn ṣiṣẹ́ ó fẹ́ gba ọmọọṣẹ́ mọ́ mi lọ́wọ́ gbogbo tá a ní ká dà lẹ̀ gbogbo gbà táwa ń kọ́ṣẹ́ màá tún wáá gbé ayé ìgbà yẹn ni màá ti pa ẹ́ bọ̀tá ní ká dàgbò yẹn lẹ́ẹ̀kájọ move on ó tún wáá bẹ̀rẹ̀ sí padà sí old life àbí. mi ò gba àwọn ọmọọṣẹ́ yín ọ̀gá mi àwọn ló wá síbẹ̀ pé ebi ń pa àwọn even though búrẹ́dì tí mo rà sílẹ̀ ń bíbà yìí àwọn kan náà ti sáré gbé tán ti jẹ búrẹ́dì wọ́n ní àwọn fẹ́ gbalé àwọn fẹ́ gba kinní kan fún ìyá wọn àwọn fẹ́ ra nǹkan kan fún àbúrò àwọn àwọn fẹ́ ṣe gbá wọ́n ní kí n ṣàánú àwọn kan bá mi kópa kó bíi mélòó ni o mi ò gbọ́ ọmọọṣẹ́ yín ọ̀gá mi o ọmọ àlè ni wọn ìran mọ́nàmọ́ná ni wọn. ok lámbébé wèrè kejì jọ ọlẹ brook ni ẹ ṣe wá bí. ẹ ṣe Eh, um, bàbá mi mo fẹ́ gbalé fún hmm. ṣùgbọ́n a wá rí bí wọ́n ṣe wà olóko olówó bá rọrùn jó kọ̀dádò epo àkàrà wọn bára ayé jórúkọ mọ́ wọn wá sọ pé tọ̀ àwọn ò lè dánìkan ṣe àwọn wẹṣẹwẹṣẹ àwọn ò lọ́mọṣẹ́ o pé tọ̀ àwọn bó ṣe wà yìí kàlà àwọn àwọn ò lọ́mọ lẹ́yìn olórí burúkú níyẹn lé lọ́mọ lẹ́yìn ìwà yín ọ̀dẹ ti fi jíǹsì fọ ẹ̀rín wọ́n ti fi sódà fọ jíǹsì ó ti funfun olórí burúkú ọ̀gá àwọn alákùbè wọ́n wá nítọ̀ ká bá wọn kó o kán lè fún wa lówó àbẹ́yìnkẹ́ bẹ́ẹ̀ tẹ yanu pàkà. ó dàbẹ́ lárẹ́bẹ́ kí ló fẹ́ ṣe ẹ. objection my lord a kà ní wọ́n bó òun tó mẹ́mi wá bíbá ni pé a fẹ́ ṣe orò olómi lóògì làbúlé wa èsì lọ́wọ́ mi láti sẹ́ẹ̀dì sí wọn pé ẹgbẹ́ wa owó tọ̀dọ̀ tèmi wá ní ká bá bàbá kà ọ̀rọ̀ ló pa pé ọ̀gá mi olórí burúkú làwọn kinní yìí o akọ́sìbèrò ni wọn àwọn orí màlàjì ẹsẹ̀ lòsì wa wọ́n fi tiwọn kó bá mi lọ́dọ̀ yín ni o. búrẹ́dì tí mo rà tí mo ní mo fẹ́ jẹ kódà wọ́n ti jẹ tán wọ́n ní òsín kankan lọ́wọ́ àwọn. ẹ dáúdà panu ẹ mọ́ panu ẹ mọ́ ìwọ gan ò yàtọ̀ sáwọn idiọ̀tì ìlú tí mo fẹ́ sọ fún ẹ rè mo fi àwọn ọmọ ilé fún ẹ ṣebí ohun tó fẹ́ sọ ni gbogbo àwọn tá a jọ ń ta pákó gbogbo láìfù lẹ́ rí ẹ rí pé láìfù ti dé o ìgbésí ayé ti bàjẹ́ dáúdà ti gbèsè dé tó bá kú bí fún ọdẹ yá kẹ bá sọ pé báyìí bàbá kan ló pa dáúdà jẹ́ sọ fún ẹ ibi tí ọmọṣẹ́ tó ti ń gba àwọn ọmọṣẹ́ ọ̀gá ẹ̀ wà á ríran wò ẹ omi jọ ṣe freedom fún wọn láìpẹ́ ro ṣe freedom fún wọn dákọ̀ ọ̀la ó jàre ẹ ṣe freedom bí ẹ bá wọ̀ ni. dákun ṣe agbádá lọ irú ìwà wo nìyí o ẹja máa wòye. àṣàṣàn wo fà bẹ́ẹ̀ wúre. ó tẹ wá yé mi o ṣé ẹ máa ń gbowó àlùkò nínú ìṣàṣọ. ní tó tẹ̀rí kọ́ máa ṣe gìnì sá ó fa wọ́ọ̀ kíláàsì ah, náà. àkókò ayé sì. ká máa ń bá ń bọ̀. tí rè. ayé rẹ̀ dáa tẹ́lẹ̀ ayé rẹ̀ mo ń lọ mi. bá a bá lọ. ẹ wo bí dákùrẹ́ lọ́kọ̀ ìyàwó kò jẹ́ ká ilé ayé gbé ṣó gbọ́ ẹ ẹ fi lẹ̀ sàásù. òkìkí sàásù eléyìí oróǹkì ẹ ọmọ sàásù fẹgọ láràdúgbò fẹgọ fàràdúgbò ọmọ gòṣì wọlé ọmọ ṣòṣì kiri. orí ẹ̀ máa wú òkìkí ó yá fún àníhùn tá a torí ẹ̀ wá. yé nítorí ẹ̀ lọ́bẹ̀ iṣẹ́ ṣe rí lẹ́lẹ́ ṣe. àṣẹ léṣe tó sọ náà ni ó sọ àwọn ará ọ̀run nílùú fún ayé ti ń jó ah, ó ga o àti gbé ẹ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. wàhálà yín pọ̀. irọ́ dákun rọra o wọ́n mọ lùlù lọ́rùn yóò mọ jó láyé. mo ti bá ayé parí iṣẹ́. jẹ́ ń wò ó fi lé wa lọ́wọ́. Ah, òkìkí ó bá tún gbé dé iṣẹ́ yìí. bó la ṣe fẹ́ ṣe. ẹ dúró bólógùn ṣe ní kẹlẹ. akólógùn náà sọ bá ṣe lò. ẹ fún wa ní dítèsí ẹ kí ni fọ́nṣọ ẹ kí ni mẹ́nu ẹ. àbí ká mẹ́ expiring date ẹ. ẹ ká lè fi sọpọ̀ lọ́dún ẹ dì wá. kò ní expiring date. for life work ni. ẹ ẹ ọ̀dà life injury. bó o láti wá ṣe. ẹ má ah, máa jẹ igi tútù o. igi kẹ. igi kẹ. dídí ni kẹ máa jẹ. kódà tó bá ní irun àjẹpọ̀. Ah wèrè lọ́rẹ́ mi o wèrè sáà wọ́n fi ń sá mi lọ́wọ́ àti bí ọkọ títì wẹ́rẹ̀fà. ẹ mú fún. ojú ẹ go. méjì ló wà nù rẹ ah! ládébé ìgboro ti dàrú ayé wọn bàjẹ́ ńlẹ̀ yìí. òkìkí yìí hmm? tó ṣe fún wa yìí ọlọ́run lọ́bẹ̀ ẹlẹ́sàn-án wàá sọ ẹlẹ́sàn-án. Ah! òkìkí yìí hmm? tó ṣe fún wa yìí o ọlọ́run lọ́bẹ̀ lẹ́sàn-án o. ní agbára ọlọ́run ó ṣe tinú ọlọ́run aṣòro tinútinú fún ọ. àṣẹ bó o ṣe ṣe pẹ̀lú wàhálà rẹ ọlọ́run fi san ọ lẹ́sàn-án. àṣẹ ọlọ́run wàá ní jí o ṣe kó o gbé ọmọ jèrè láéláé. lẹ́wọ̀n mọ́ lẹ́wọ̀n mọ́ lẹ́wọ̀n mọ́ ogbona ogbona bí ẹlẹ́wù sọ̀pọ̀nà ogbona bó ṣe wí lẹ́ ń wò ó ọbẹ̀ sọ ah! ayé máa bàjẹ́ ìgbẹ́ tó wọ káàkiri ẹ̀ àwọn fẹ́ ṣe lórí ìgbà tí rí náà nínú. anywhere anywhere. àwa ló bẹ̀ ní. anywhere anywhere. ṣolórí burúkú nìyí. Ah. ẹ má bínú ìwọ náà ń tó ṣe ó dáa sórí yóò bùrẹ̀ ẹ mọ̀ sọ pé ẹ̀gbà wá dì ní. òun ló gba yín mi kọ́ ọwọ́ mi eh. rí ọmọ nífi gbẹ́jọ́ ìyá wa o. irọ́ irọ́ ẹ fọkàn balẹ̀ ẹ má bínú ẹ má lọ ṣe gbọ́. ó ṣèṣì ni. káì. ẹ fẹ́ sori burúkú ni ah. ẹ wọ wọn bọ́ ṣe rí nà. Ah, ah. ẹ sọ̀rọ̀ tẹ́lá bẹ̀rẹ̀ ọ̀lẹ́ ta wà yìí. rárá ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ mọ́ bí ìyá wa ó ṣe bí ọ̀rọ̀ mi nu pólí bàgì ọwọ́ ṣe wọ́n ní. ẹ̀rọ olómi padà kolo. kí lè lè ṣe ìyá wa dé o ẹgbàá mi o. sí sórí pé wọ́n pín mẹ́ta ni. ọ̀sẹ̀ bí ẹnì kan bó mọ gbá mi ṣe lé. zazu fọnà kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ yàrá ó lẹ̀ mú gírí tì mọ́. gbígbà yìí. kò ní dáa fún ẹ. handicap. kí ni yẹ amírùgbà. very gogo. orí ẹ ti dàrú ìwọ ah, tó pè wọ́n máa ẹgbẹ́ pé wọ́n ti òkú gbọ̀n gbá wa abẹ́rẹ́ ah. bó ṣe rí àdáadáa tó wá wà bí bí wọ́n jọmọ́lá sọ́dúnkúrú yẹn ti dà tó wá dé fìlà bí ẹ tó gbàpò tí ìbò lẹ́yìn mẹ́ta tí ò wọlé sọ́wọ́rẹ́ ni ọ́ ni. àìbíkàfù bó ti gbá gògó o lè rí dúró ọlọ́jẹ́ ah. ìwọ gbá wa. <laughs> wẹ́yìn wèrè ṣe pọ́n bí ọgbà àṣàrò eh. wẹ́nu wèrè ṣe mọ́tà bí ìpamọ́lé olóúnjẹ sóòsì èrè ni. ẹ eh, eh, kò wá dà bẹ́ẹ̀ ohun tó ṣe ó kù díẹ̀ káàdì ẹ̀jẹ̀ kó jẹ́rú wà ló má ti gbé mọ́ra owó ń tà mí ó ń rò mí owó wàhálà ẹ̀yẹn ti lọ ṣé bó mọ̀ pa àjọjẹ lórí ewé ni àjọ mu lórí ewé ni àjọ fi aṣọ léwèwè bóra ṣé wàá dà kó yẹ kó ọmọ awo kó wàá dalẹ̀ ọmọ awo ni ọmọ awo kò gbọ́dọ̀ dalẹ̀ ọmọ awo kẹ̀tìkẹ̀tì. irọ́ fìlúlẹ̀ ẹ̀rọ àwàdà kan tó ń gbà lọ́wọ́ bí ẹni fún lépè alájọbí. kò gbọ́n àtàmì ni. bára bá ń tọ́ lọ fún mi kó rárá. kí la fún ẹ ọgẹ́gẹ́ jíwọ́ ìdàrúdàn rí ẹ̀bọ̀ gbówó jẹ́ jíyẹ pẹ̀lú ẹbí ra ìjẹ ó padà síbi lágbo. wọ́n jẹ́ ìyà. ẹ̀yin abiyamọ ayé bí ọba lóyún ilé ayé ìkọ́ ọmọ tọrọ kọ́mọ ìlú ọmọ tọrọ kọ́mọ fọ ọ̀nà sẹ́nu abiyamọ o kírísítì yàrá ò sí nǹkan oṣù ẹ̀dá nù ajẹ́pọ̀ tí tẹ̀ ṣùgbọ́n tí mọ̀kọ́ ti wú ẹ̀sẹ̀ dání ẹ̀ ah. ó wá dá ju gbogbo ẹ̀ lọ. ẹyẹ èjèèjì ẹwà yàwó lọ́wọ́ rì owó ọ̀gá gbọ́gbọ́ òrìrì rẹ owó tábí lọ́jà yéèrí club. Ah, ayé mi ò ayé mi ò olórí burúkú lọmọ ah. aláboyún ọ̀gbọ́dọ̀ pàdé òkìkí ìbànújẹ́ lélẹ́yìí òkìkí òfò ah, kí ló pa lákútó lọ́rẹ́ rìn. ẹ òkìkí o àwọn òwèrè ṣáàtúkọ ọmọ ń gara. ẹ ó kíkẹ́ o a jẹ́ pé owó ọ̀gá tó ń wá. ọ̀dọ̀ ẹ tún wà láìsí. Ah, òkìkí. Ah, òkìkí ayé ẹ ti bọ́ọ̀nù o ọpọlọ ẹ ti dáàbò. wà á rẹ̀ ẹ́ rì. Eh. kí wàá lè ṣe. bẹ́ẹ̀ yìí kwa. Eh. wọ́n ló ah. máa kó bẹ́ẹ̀ dájú. ọ̀dà sóò rẹ̀ asset kúrò làbàtà bẹ̀ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ yẹ ká wọ̀ mí nísìn àyà ti mọ̀ pé ìwọ lọ̀gá eh. nínú kéèyàn bá tèèyàn jẹ́ ìwọ lọ̀gá. ọ̀gá ni ọ nínú ká bá tẹni jẹ́ kórílẹ̀-èdè mọ́ ní síwájú ọ̀gá ni ọ ọ̀dà àkọsílẹ̀ ọ̀rẹ́ ọ̀kọ́ wà tí ọ̀gá ọ̀gá kà. ṣùgbọ́n ibi tá a dé ìyàwó náà nídìí lọ síwájú púpọ̀ eh. náà ṣe ń ṣe tóun ah. mú wọn tóun mú wọn balẹ̀ sọwárí tó wó ah, ìdí nǹkan ló ń ṣe mí ah. torí fúnṣọ mi ṣe pàtàkì sórí ẹgbàá kìnìún torí báǹkì bá yá tó yẹn bá ti wá dé ó wà fún ilé tó pé anybody can gbà anybody can wọlé. Eh, ṣé ìbò jẹ́ bí anybody can gbà anybody can wọlé. <laughs> ẹgbẹ́ obìnrin ti owó ntẹ̀lé tẹ́mi bá ti ní obìnrin. ẹ eh, irọ́ kò sọ̀rọ̀ obìnrin ẹ ó yá gbogbo ẹ wẹrẹ falẹ mi fẹ. wẹ̀gẹ́ báyìí go go go go. tó ṣe fún alọ́jọ́ yẹn dùn wá o. a jẹ́ pé pàǹdà ló gbélé wa lọ́wọ́. ẹ lọ́jọ́ yẹn a jìyà ẹ yí jìjì méjì. táwọn àlejò nínú wa. ẹ ó dà ó àti gba kágbé àti gba panda ṣé bá rí jòló wà lọ́wọ́ ẹ̀ identify yourself. ẹ deliver jaari. ọ̀ya identify yourself. ọ̀yíjìnà. àjìnà. àti rí. ṣé kí n fi gbà so yàrá sọ ò sí ọ̀rẹ́ o. ṣé ilé ìgbẹ́ mi ló fẹ́ kékeré bọ̀ ni. irú àwọn fomi gbárí ni bó ṣe wá yín mẹ́nu. ṣáṣe kó tó máa ṣe kó tó máa. ẹ ọ̀ dà pàdà tó fún wa ṣùgbọ́n tó bá rí jù jẹ́ ká rí. tí yàrá ti jẹ́ ọmọ wà lẹ́yìn ẹ̀ àkọmọ ah. ah, ah, ìsáfẹ́ ìtọ́ owó ló ṣe kó táyà sẹ̀sẹ̀. oníkọjá yìí. I like you. Eh? You like what? I like you too very good. Ibo wá lọ mú un lọ. Mo fẹ́ lọ. Mo fẹ́ lọ bì. Ó fẹ́ bì. Mo dáràn. Ah ó kìkì. ọ̀pọ̀jù ogun láyé o bá ti múra sílẹ̀ bá ti múra sílẹ̀ bá ti múra lẹ́kùn mẹ́ta. bá ti di eh, mb mo fẹ́ gbowó àjọ mi fẹ́ fi wàhálà sí òrìgbà yọ o. kò sí wàhálà bàbá ẹ má ṣe yọnu kò sí wàhálà. apẹta ẹ. ìyá wa ẹ ká sùn jẹ o. mi ò gbàjọ lóṣù yìí o ṣe ti gbọ́ odò tó ń bọ̀ kí tó gba méjì papọ̀ ṣe wá gbọ́ mi sìn mo fẹ́ fowó méjì mo fẹ́ rajà sí ṣọ́ọ̀bù kejì tó wà lókè ń bẹ̀ wọ́n bẹ̀tẹ̀ bá ti ń bọ̀ ń sìn kẹ́ wá gbowó. ọ̀dà ajá wa àmì o. mi ì ẹnu ilé o báwo ni àbúrò. màmá lájọ ẹ wo mi ò dájọ lé mi ẹ wo kò sí nǹkan kan ẹ ṣáà mọ bí gbogbo ṣe rí. kọ́lọ̀ kó ṣàánú gbogbo wa ni ajé àmọ́ àtà ọ̀la àdá lọ́la àdá lọ́la. máa fi làákàyè gbé gbogbo ẹ̀. ẹ báwo ni igi tí wọ́n lọ́ka. àmọ́ kò ti kà kí ni fígọ̀ tó mú jáde. one oh five. yóò gbọ́. one oh five. one oh five báwo. ẹ wo eléyìí ọmọ kíkà o kí ló dé máa ń gbé ọmọ ìsibí kíkà gí gangan náà. ẹ sà ẹ wò ṣe bẹ́ẹ̀ mọ̀ pé eléyìí ó kù díẹ̀ ká tó ṣí mi lò ẹ jẹ́ kí n lọ tún gi yẹn kàṣà. ẹ má máa gbé sídìí ibi tó bá ti ń kagi. láyé ẹ bá máa bàjẹ́ kó bàjẹ́ kígi tèmi pé is best thing that's the final solution ṣé wàá lọ tún ká tá a bá ti ṣírò kí ni ẹ tán kó mọ bó ṣe máa lọ tún gi ká. ó correct. ó tọ́ ni ó kúrọ́ ó correct ó correction ni. bàbá o yà lájọ ṣàlàfíà ni báwo ni ó jàre mélòó ló ti ṣe. ẹ ti jẹ márùn-ún o. márùn-ún àbí ó yẹ kí n lè clear ẹ lọ́sàn-án yìí ẹ wàá jẹ́ kí n ṣe tán pẹ̀lú ìṣòro yìí. afternoon hello. Eh, who is Okiki here? Okiki Okiki Afọláyan yẹn ń gbé magoro Okiki onífújì yẹn ń gbé èbúté mẹ́ta. Mr. Man we are not here to play. Okiki lele Okiki lele olórí burúkú má ṣàfàní yẹn lele. you are under arrest. ẹgbẹ́ ẹgbẹ́ àfihàn ẹgbẹ́ ẹgbẹ́ àfihàn. tẹ̀lé wá wá tẹ̀lé wá wá rí. olórí burúkú yìí. jọ kí ló kí ló ṣẹlẹ̀ tẹ̀mí ṣe fòfin ṣàǹfààní yìí ni òun ló mi. ẹ wo eléyìí eléyìí abẹ́lé kọ́ ẹ gbà mí wọ́n ló rẹ́pù ìwọ ẹ gbà mí ojú tì mí. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ lo òkìkí kí ló fà gbé why you crying ẹ ẹ má bínú ẹ bẹ kẹ́nìbọ̀dì máa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní pẹ̀lú àbọ̀ ọmọọṣẹ́ mi ni o ohun tá sọ yẹn mo fẹ́ kó jẹ́rìí sí kí ló ṣẹlẹ̀ ṣé o mọ̀ wọ́n rí. ẹ lè lọ rẹ̀ pẹ́. ẹ̀dùn ó jà rẹ̀ rẹ́pì ẹ gbà mí. Ah, ah, stand up. talk now talk talk stay here oníkó sọ̀rọ̀ máa ń lamórí ẹ talk now kí ló pa wà tẹ́lẹ̀ àwọn ẹ̀wọ̀n ìjọba àti pọ̀. ó dùn mí ọba ilé ẹ̀sìn. ẹ gbà mí mo kú ẹdúró ẹdà ẹdúró ẹ má bínú ẹjọ yóò gbọdú eléyìí rí bọ́dà mo ti gbá wèrè mọ́ mo ti gbá wèrè mọ́ mo ṣe ṣe hello please o fọ èèyàn lẹ́nu. o fọ lẹ́nu. ta ló fọ lẹ́nu. enough of this let's go ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ. arrest him let's go let's go let's go. arrest him. mo bọ̀. kẹ́rọ abu kẹ́rọ. ẹ̀sà. ẹ jẹ́ má bínú ẹjọ́ o ẹjọ ẹ eh, ẹza ẹza ẹza ṣé màá kó yẹ kó arrest mi pa kí ló dé sà. báwo mo ṣe lè gba idiot sí ibi iṣẹ́ kí n má kí n má ṣe screening fún. nǹkan nǹkan tó tẹ̀ ju èmi lójú gangan nìyẹn kí ló dé tí ò lè parọ́ pé òun kọ́ ni òkìkí àbí ẹni tí ìṣàkóso ẹ̀ parọ́ kalẹ̀. bíbọ̀ ìjẹ́ bá rú ìyá ẹ̀ ó máa sọ ó máa sọ publicly o. mo mọ yẹn nù. sọ́mà kò tún pride o tún brag. kò lè yẹ òkìkí o. ọmọ kẹ̀kẹ́ lọ́wọ́ yẹn. iṣẹ́ ọgọ́lọ́pàá olórí burúkú máa ń ṣàǹfààní ọmọ yẹn iṣẹ́ ló rẹ̀ mí ó rẹ̀ mí ni mo dé mọ̀ i'm very sure wípé kò kí n ṣojú lásán ó gún lọ́nà fún mi. ẹ̀yin lè wò mí ẹ wò mí ṣé yín ọmọ yẹn ṣó tọ́ sí mi. madam ẹ calm down torí ìkà kan ló máa rojọ́ ìkà dẹ̀ kan ló máa dà. Ah. Um, ẹni wọ́n rí ó rí àbí ẹjọ́ enjoy ara yín. ọ̀rẹ́kùn mi ọ̀gá ọlọ́pàá olórí burúkú yẹn ah, ó ṣe nǹkan tí ò dáa fún mi. ṣé lójú lásán àbí ẹ lè ń tà láti sọ fún mi sí. Ah, ah, ọ̀gá ọlọ́pàá ṣé bí ọmọ yorùbá ni yín yorùbá dẹ̀ lájọ ń sọ ó yẹ kọ́rọ̀ yíyẹ yín o. that is a bagadash yeah arrant nonsense ah, ah. you understand because how come you know that imbecile sorry that special child that one meeting, yín ẹ máa jọ ní sexual intercourse ẹ dẹ̀ wọ́n sọ fún mi pé oògùn ni what is oògùn. sir alógún ló lórí burúkú yẹn ló fún mi ogun ló ló fún mi ṣé bọ́mọ yorùbá lẹ́yìn náà ó yẹ kọ́ra yíyẹ yín you shut your thinking buka cavity you are being rude here that is why mo sọ pé kí sista ẹ má wọlé because eh, nonentity òbí náà di méjì iwájú mi look at that ìwọ sọ fún mi pé àǹtí ẹ náà sọ pé ẹ oògùn ni ó lò fún ẹ ó jọ ara wọn what is the meaning of that eh. please i don't want to hear any rubbish hey constable yes, sir. take her out ah. kẹ̀dẹ̀ release ọmọ òkìkí yẹn fún mi ah. ọmọ ìfẹ́ kí yàjà láì ṣe. kò yẹ kó rí bẹ́ẹ̀ sá o. hello aunty stand up sir. bàbá mo ti gbọ́rọ̀ rìn yìnbọn wọ́n lè yẹ kó yé mi pé kò sí nǹkan tí mo bá wáyé bá tí ẹ lè ṣe tì ọ̀rẹ́ mi gan confam ẹ̀ fún mi pé kò sí rere kò sí rere pé gbogbo ẹ̀ confam ni ó ti yé yín bàbá ah. ẹ ẹ ṣe fún wa ẹ àwọn alálẹ̀ ni màá sí i àṣeyàgbé náà sì máa sí i àdáwọlé kàkà sí tirẹ̀ ìlélu àdúgbò wá sí i ẹ̀ náà sì fẹ́ sí iná kan ní ìjà sí láìsí ìmọ̀ bàbá ẹ̀jẹ̀ sọ̀kọ̀ fún mi bàbá ìlera mọ́ dá iná gọ́gùn ni mí gọ́gùn tí a fi sóòtú pẹ́. ara àwọn àgbàlagbà ló máa ń bí àwọn ìjà sí wa lọ́kọ́lọ́wọ́ ń sẹ́ ìwọ tó já o. ẹ dáná mọ bàbá. iṣẹ́ mi kọ́ lóòótọ́ ọkọ̀ ń bá wọn ta àmọ́ ṣẹ́gun yorùbá iṣẹ́ tẹ̀ ẹ́ lẹ́ẹ̀fẹ́ sí iṣẹ́ kílẹ̀ yìí sí wọ iṣẹ́ kílẹ̀ yìí sí. àwọn onígun àwọn obìnrin máa ń dùn ní àkáàtì akad akad ẹ̀wọ̀n kan tó ń jẹ́ akad èèyàn tó bold pẹ́pẹ́ tó wá rí lásán anywhere àwọn kan bí wọ́n beef ni na beef ni na. big boy ẹ wo ni big boy. bàbá ẹ̀ wọ́n ọkọ̀ tó máa ṣẹlẹ̀ sí pé gbogbo ọ̀tẹ̀ bá ṣe fún ẹ má wọrí ẹ má smile ju ti ẹ má smile bàbá bó ti mọ̀ ẹ̀ ní ẹ má wọrí ẹ má smile gan ọdún ẹ ṣe fún wa. àgáǹtì fún wa. ṣẹ́gbọ̀n tó yọ ṣẹ́gbọ̀n tó yọ arápájà ni á gbẹ̀bọ́n arínájò ni á pẹ̀dùn ọ̀gbọ́ngìrì kágbàrá ni wọ́n kọta mo mú ọkọ rẹ̀ dáadáa tá a bá ṣe àyẹ̀ká fún mi ẹni tí ó yin ohun tán tí ó wọlé ìsàlẹ̀ omi ìjọba fọdẹ́wọ́ ọ̀dúró àmọ́ mi ò ní ṣe fún yín bẹ́ẹ̀ ni mo sọ ah. mọ́mọ́ tí mo ń ṣe mọ́mọ́ tí mò ń ṣe ẹ̀yin ṣe síkírọ́rìtì dábàá ní kọ́ owó lè Hey, it's a sọ Hey, it's a fìgìláńtẹ́ Hey, it's a ẹ̀ fẹ́ ṣoògùn ṣé ẹ̀ máa fi rọ́ọ̀bù yìí. bàbá for prevention ni ah! bàbá pẹ̀lú bá ṣe bẹ̀yìn tó. àti òkè pẹ̀lẹ́fẹ́ I àtàyẹ̀tà o èmi ní o àmọ́ ní ṣe o. bàbá pẹ̀lú mo ṣe tẹ̀yìn tó pẹ̀lú mo ṣe tẹ̀yìn tó bàbá. àìrá ìdá tó ti bẹ̀rẹ̀ ṣe ìtura láwọn gbà yóò ní sí ọ̀la. bó ṣe wí lẹ́ ń wo agbára ìkọ̀ọ̀kan yàmbá yàmbá yẹ́. jù yòó wọ́n nìkan lọ́pọ̀ lọ́gbọ́n wá ó kọjá òye ọlọ́gbọ́n. téèyàn ẹ̀rọ ìpìlẹ̀ tìmí rẹ̀. àtàkèrè lójó. téèyàn ń fi ogun àìsí ọtí ó máa ń gbóògùn jù

wà business ọ̀sán ọ̀hún sílé ọ̀rẹ́ wọn ti kọ́ sí mọ́tò ni àwọn èsì náà bàbá ẹ̀ bàbá ẹ̀ náà lè ṣe iṣẹ́ tó máa àwọn ọjọ́ tó máa ń pa ẹ̀ wọ́n ní wọ́n lè ṣe fún wọn ó wọ́n lọ́mọ ọkọ náà sọ ma pé ìgbà wà lọ́wọ́ tiẹ̀ same thing náà ló lọ́wọ́ bàbá ẹ̀ kò lè mú ọwọ́ sọ̀rọ̀ tiẹ̀ kí ẹ fẹ́ kí n ṣe fún yín. wàá ṣeré pàdé mi ọmọ kan tí mo ní ìsìn mo nídìí ayẹta àti kígbẹ́ tó jiná gan-an tó jiná gidi ni o ó ti yẹ. ọ̀gbìngbẹ́ àti ayẹ̀dá tẹ bá fẹ́ ayẹ̀dá tó ga inú omi láti máa wọ parí yẹ o. ọ̀rọ̀ ṣì ń yà sọ rárá máa gbọ́ ẹ̀ máa mo kíkọ́ tí mi ò ọ̀rọ̀ owó náà sọ̀rọ̀. Are you mad or something? Ṣébi ìsọ̀rọ̀ ni. Wa ọmọdán, wa ọmọdán, àwa ṣeré. Ìlú wa jẹ jẹ ìjọ gọgọ. Ìjọ gọgọ wa ṣeré. Ọmọ ọmọ pẹ̀lẹ́. Òjá òjá òjá. Ayé ìta òdèdè ṣe ń bí torí kò sóògùn ládùúgbò yìí. Ṣùgbọ́n òfìgbẹ́ tó ń já jíjẹ bá fẹ́ ní díndíndí máa jẹ ogun yìí. wàá ṣeré ọmọdé wàá ṣeré. ẹ ọmọ idán gangan gbà idán gangan òkìgbẹ́ legit òkìgbẹ́ legit ah, èló wà ní. wàá ṣeré wàá ṣeré wà. èyí ò di wa o oh, ìsanwó òbí. Ah, oh. èló ni sọ. So ẹ̀yin tí mo wó yẹ ló mú lọ́wọ́. wá kí ló ṣe. kí ló ṣe ẹ̀ka ìfọ̀ bí kí ni ṣe àbúrò mẹ́ta kan sọ wá sí ibu amú ẹ̀dùn wa ni wọ́n mú ṣe ọ̀rọ̀ kan tó wà lè tún wọn lọ. Five thousand. Ah, ó ti àwọn olówó àwọn olówó pa. àwọn olówó ṣé bá ta ọdún wà bá ti rẹ̀ ẹ̀dá. bá ti rẹ̀ sọ máa ń tètè ní ọmọ bá ẹ̀rọ bá bẹ̀rẹ̀ wà lọ. eléyìí tó wà lọ́wọ́ ẹ̀kọ́. ó lè ní ọ̀nì ní. ọmọkọ́dé bẹ̀rẹ̀ pé ẹ má wọ̀ ọ́ àwọn máa fún five thousand máa ṣe four point five fifty million bẹ́ẹ̀ ni. ààbẹ̀ o ṣebí ṣe ẹ̀rọ ṣebí ṣe tó wá ṣe bọ̀ ọ̀rọ̀ sí dáadáa. òkú ẹ̀bọ̀ra ń bọ̀ lásán ẹ̀wò mú wọn ṣọ́ sá. o ṣú ọ̀gbọ́n tó ń sọ fún mi ṣá. mo ṣú ọ mo ṣú ọ. Ah. sori àbọ̀ wa bá lọ̀rọ̀ ti yé e àbọ̀ wa bá lọ̀rọ̀ ti. Ah. ojú bẹ́ẹ̀ ṣe wù lọ ah. oh. ọ̀rọ̀ ìjú bẹ́ẹ̀ ṣe lọ. ẹ ló níbi o báwo ni ṣe dáadáa ni thank you thank you so much mo please nǹkan kan wà tó gbọ́dọ̀ ṣe fún mi sí ní junction mate junction yẹn níbi mate avenue yẹn ní junction yẹn idiot kan wà ńbẹ̀ tí mo fẹ́ kẹ́ bá mi arrest now àmọ́ nídìí àwọn boys ẹ mẹ́rin yẹ báyìí èmi gan lọ bẹ̀ báyìí báyìí ni ó ṣe pàtàkì yes ó ṣe ah, ó ṣe ó ṣe gan ni thank you. ṣé ẹ mọ̀ pé ẹni tí ó lògò ládùúgbò kò lè lógo àgbáyé olùwàwúrẹ́bẹ àdúgbò ẹni ló ti ń bẹ̀rẹ̀ òwúrẹ́bẹ kó tún ọ̀rọ̀ faráyé rí dèdè pé mo róye mo lò ó ẹni tí ó lógo ládùúgbò ẹni lógo àgbáyé o àtàdúgbò o lògo ẹni tí máa ń fa wá káyé ògo àdúgbò yìí máa ga. ṣé ìwọ la pa àyàn tó fẹ́ pa mí lọ́mọ? Ah! Ah! kí ni mo èmi ẹni sùúrù ẹni sùúrù ah! ìwọ ni ikú ń bẹ lọ́rùn kọ̀ pàgbà àgbà òfa kúlẹ̀ṣẹ̀ bí ọmọ èké lórí bá wa bá mi gbé ṣe nǹkan wí mo wá ní ṣe ọwọ́ akọ́lọ́pàá wa bá mi ṣé wọn máa mú yàn torí ẹ. wo ṣé nígbà tó ti ṣe tí ò dáa fọmọ mi tán o tún wá ń kọfọ o fẹ́ òun àbí o tún fẹ́ pa àwọn àyè olóyè ẹ ṣé ọ̀rọ̀ pípa mọ̀ ń sọ yìí ẹ ẹ jáde ó gbọ́ra wa yé dáadáa ẹbí ọmọ nǹkan kan yìí sẹ́yìn. ọmọ yìí ọmọ ọmọ yìí náà ni. bóyá ẹ ọlọ́pàá yà rẹ̀ ẹ wo ọlọ́pàá àti bàbá àti ọmọ ẹ ẹ máa fọ́ọ̀lù gbogbo wọn yà rẹ̀ wọn. ẹ ẹ ní sùúrù òkìkí kí ló ṣẹlẹ̀ èmi mọ̀ wọ́n èmi ni mo ṣe fún wọn ó dẹ̀ dá mi lójú bá mi dé ká lọ. sọ̀rọ̀ mi lẹ́wọ̀n ní kọ́ owó tó jáwọ́. sẹ́rí wa kàtìkàtì jágbàjàgbà jágbàjàgbà rédèrèdè ó kàn wọ́. sẹ́rí wa kàtìkàtì. ìyá máa kọ́lẹ̀ kú yìí èyí a máa kọ́lẹ̀ a kọ́lẹ̀ ogun mi o aláwọ̀ alẹ́ ẹ̀gbọ́n ìbá gba wọn lọ. Ìdè kan gbé dé ìgbà. Wọ́n tẹ oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ níwájú níwájú àwọn ọ̀daràn. Àwọn ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì. Ah! Ọ̀gọ́gọ́ ọmọ ìsirẹ́lì kò sí láwọn mẹ́ka wọ́n tó jẹ síwájú ẹ̀ fún ìwé jì bọ̀ ọba tó jẹ síwájú ẹ̀ gàrí àtẹ̀pá ni láìpẹ́ òṣèlú tó ti pọ̀ tó kò jẹ́ wá lọ́sàn ọba tó jẹ́ wá fìyà ẹ̀ pọ̀ pé ìwé àbílọ̀ wílọ́nà wílọ́nà ẹjọ́ ẹjọ́ ẹlámàlà ọ̀rọ̀ àmàlà ẹgbẹ́ ẹni wọn ṣe máa ń láyé wọlé gbọdọ ṣé wọ́n ìrọ̀rùn yàn kí wàá bílẹ̀ nìyà. Díẹ̀dẹ́ kan pariwo ní àdíẹ̀dẹ́ kan láti ẹ̀rí pariwo ju àwọn òkùnkùn náà ló bá dá sọ̀rọ̀ àwọn ẹni ẹ̀ka ńlá ẹ̀sẹ̀ mẹ́rin onídùúró ló rẹ̀ṣẹ̀ lọ ṣe ọdún ìjọba fún bàbá sùn. Díẹ̀dẹ́ ìyẹn ìyẹn. Ziadra, you are making. Ẹ wá bọ̀. Mo fún ẹ̀wọ̀n ní mo gbé wo kúrò dáná amala ọlọ́run o mọ̀ iwájú ló wà o yẹ ká fọ bọ́dà ṣí o ọ̀gá wa bẹ̀rẹ̀ ṣí o ṣí ẹ̀ orí ẹ̀ iwájú wa iwájú mo máa ní ìlú dé sí o àléfò ògìgì náà lọ́wọ́ àléfò bàbá lọ bàbá lọ bàbá lọ bàbá náà ní òkèlè bàbá òkèlè kan ah! náà òkèlè. bàbá ilé ìlú ògèrè ọ̀hún. mélòó ah! bẹ́ẹ̀. a ní àbálàyé olórí dúkú wèrè oṣooṣù tó wá bílíọ̀nù lábàlá jẹ́ o. ẹ bàbá ẹ kò tá a ẹ̀ka kan ìfúgbẹ́ sí ní òkàlẹ̀ kan kó nǹkan kan lọ́dún. bó ṣe máa jẹ́ bí nọ́mbà wà òyìnbá ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ fúlọ̀ yẹn kẹ́kọ̀ọ́ ẹ̀ jẹ́ kó mọ̀ kó. ọlọ́pàá yàrá lọ. ṣẹlẹ̀ òkè ṣe kékeré sá bàbá òkìkí yẹn ti dán kan wò lára mi ọ̀gá. Ah, ah, ah, are you serious? Ah. are you normal? o máa sọ pé èèyàn kan ń dán kan wò lára ẹ̀ àyàn ẹ̀ policeman kí ló ń jẹ́ pé ó ń dán kan wò lára èèyàn. ọ̀gá eléyìí ti kọjá issue policeman bàbá òkìkí yẹn ó ti dóògùn wọn lára mi ọ̀gá mi mi ò bí àmùsí lè jọ orí èyí ju èyí lọ. kí ló báwo ló ṣe ṣẹlẹ̀. ok ẹ ọ̀n pariwo nù sẹ́ẹ̀lì ni wọ́n ṣe pariwo mọ́ kàn ní kí n gbọ́ kí sọ fún ọ kọ́ má pariwo mọ́ ni bó ṣe bùnmi sóni ẹ tó ní òun gbẹ́ngẹ́ òun dídí mi tó máa dì mọ́ tì ló yọ lára mi mi nẹ́jẹ̀ mi lára mọ́ ọ̀gá mọ́ tì ló yọ lára mi. Ah. and you think o rò pé mob industry àná. Ah. no i'm just asking you o rò pé mob industry ni bí. need láti believe me. mi i'm not acting sir. God. Ah. tí mo bá tó bá pe bọ́ọ̀yàn débi tó bá sọ something otherwise you are fired lọ́kùnrin wá fún mi. okay. Okay, sir. mo mọ̀ pé kò ń ṣe ìtorí ọlọ́pàá lè ṣe gbèrè nítorí àìsàn tó ṣe ìyàwó yìí ni. òkìkí báwo ló ṣe mọ̀ òkìkí jọ tó bá lè tó bá lè help me. Ah amadu ó ti náwó gan. ìyàwó yín yẹn àwọn èèyàn fẹ́ fi ṣe pàṣán láti fi nà yín ni ṣùgbọ́n mi ní wò wáyé màá ràn yín lọ́wọ́. in fact máa appreciate ẹ. ẹ̀rọ bẹ́ẹ̀ yéye ráyìíye yíye ẹ̀rọ bóyé yíye. kìkì náà this is a serious matter. ti alágòjì ẹ̀dí olórí gàrí ẹ̀dí lọ́wọ́ lọ́wọ́ ẹ̀rọ bọ́ ṣe káwọ́ yára. Mr. Man, stand up! you are under arrest. ṣojú ń dùn ẹ̀ ṣá. ẹ̀mí hmm? ò ta handcuff kankan evidence number one àbí gbókọ́ lélẹ́yìn ni wọ́n sọ bẹ́ẹ̀ náà mo dẹ̀ rí ṣó rí pé evidence lélẹ́yìn èyí tó wà ńlẹ̀ ìkìlójọ lójú ẹ̀ ah. so ó tọ́ ni nǹkan tí àwọn èèyàn sọ. So wípé o kàn ń fi pákó títà o fi ń bojú ni pé igbó gangan ló ń ta àbí. ta ló mú páàsì bàbá ẹ bẹ ta ló ń ta gbó ló ṣe táwọn èèyàn kì í ṣe investigation wọn dáadáa mo mú gbójú kúrú lọ lẹ́yìn kí n mú gbó èmi ò kì í ta gbó ló kàn mí láti ta gbó pákó tí mò ta tó mi irú èyí ni mo ti mú páàsì gbó mẹ́ta bí mo ti fi ṣe breakfast nǹkan tí mo sọ ni pé tí ó bá ti ọwọ́ ọ̀sán tí n bá tají kí n fẹ́ lè ṣe lunch Ah, ah kí lélẹ̀ ah, ah what is that boss. igbó lélẹ̀ náà. imagine that rádaràdà ó ní what is that kì í ṣe pé mo mú kù nínú store tí mo kó sí nìyẹn ẹ mo ti wé yẹ wọ́n fi yẹn sọ pé màá lè màá lè lò fún dínà tó tán kí lè wá ń kàkún. sergeant. àwọn awé sọ fún mi pé èmi ń tagbó nígbà tagbó kí n kú lẹ́yìn kí n fagbó mo ti mọ mẹ́ta lé nìyí sergeant you know what i need that my bá máa yẹrọ jọ because Olori buruku amúgbó ni are you getting me oya oh, stand up you are under arrest stand up máa gbé forty fún ẹ o torí pé mo rí yín ní àgbàlagbà ni mo ṣe ń tijú mo burú gan. stand up tí bá gbé forty fún ẹ ò ní gbọ́rọ̀ mọ́ sergeant oya ń kọfẹ́. mo ń ta ipò tí mo dẹ̀ sọ pé ipò ni mo mú akíndìgbọ̀gbẹ̀ ẹ̀yin tẹ̀ ń ta pákó ẹ̀ ìmọ̀ṣúdì dáúdà ibo làwọn ọmọ ìwà àgbà àgọ́ báyìí kí ni gbogbo embarrassment. táwọn ẹjọ ẹjọ sá kí ni ah, kí ni gbogbo lè. Ah. ọ̀gá ẹjọ kí lè ṣe. kí ló ṣẹlẹ̀ kí ló dé. wọ́n ní bàbá yín ń tagbó. èyí náà fẹ́ẹ́ tó sọ bẹ́ẹ̀ ó tọ́ ma fọlọ́jú ọ̀tá yẹn máa bàjẹ́ nílẹ̀. ẹgbẹ́ ni mo ẹ no sergeant fi lẹ́mọ́. kí ló máa ń ṣe pẹ̀lú gbó. mímu ni sà mímu ni. ó tẹ nǹkan tí ò ń understand ní sè ni pé wọ́n mú lọ́sàn-án wọ́n dẹ̀ tún mú lálẹ́ ó dẹ̀ tún tanú àbí. àwọn ta o wọn ta máa mú nìkan. ok báwo làwọn méjèèjì ṣe jẹ́ sí ẹ. Ah, ọmọọṣẹ́ mi ní eléyìí ní pẹ́ kó tó ṣe freedom ó ṣì máa lò two years. ọmọọṣẹ́ làwọn méjèèjì. yes gaji kí ló observation lórí igbó mi. Ah, tẹ́ ẹ bá mu gbó lọ́jọ́ kan ẹ lè ti kú sà ṣe gbọ́ bẹ́ẹ̀. nice one nǹkan tí mo fẹ́ nice one nǹkan tí mo fẹ́ confam nǹkan tí mo fẹ́ confam náà ni. ẹ̀yin náà ti ẹ mọ̀ ẹ mọ̀ pé lórí burúkú lọ gani under the fundamental human right of our own integrity ẹ kàn lè dé kẹlẹ fẹ́ arrest wa evidence da arrest warrant da kò sí gbogbo nǹkan bẹ́ẹ̀ náà. oh nice one that is your integrity. yeah yeah. but kò yẹn ò sí nínú law nàìjíríà àbó wà ń ẹ actually mi fi bẹ́ẹ̀ mọ̀ nípa ti country but my own integrity ó wà very important. ọmọ tó ń sọ ó kàwé kan kó tó wá kọ́ṣẹ́ pákó. okay actually actually you sergeant arrest him arrest him you are very stupid èmi ló ń sọ fún pé ó bá kọ́ mi iṣẹ́ mi. ẹ má bínú torí ọlọ́run ọ̀gá ọlọ́pàá ṣé bọ́gà ṣe ń lọ yìí wọ́n ń padà bọ̀ lẹ́ni àbí ó dàárọ̀ làkàn tó dé. wá sí ilé ṣẹ́rí ọkùnrin tẹ̀ ń wò yìí tí ń bá rán lẹ́wọ̀n ló máa jẹ́ nọmba seventeen èèyàn ti máa rán lẹ́wọ̀n tí ó padà ní bó ṣe ń lọ yẹ̀wọ̀n ló ń lọ. ọ̀gá ẹ jọ sà mi ì mọ irú oúnjẹ tẹ máa ní sà so màá lè bá yín ppi kẹ tó bẹ̀rẹ̀ ìrìn àjò yín lọ sí prison sà ṣe mo fẹ́ lọ sẹ́wọ̀n ni. move. Move! Ah, má gbé ẹsẹ̀ kọjá bó ṣe yẹ kó gbé ẹsẹ̀. what do you mean. ẹ bọ ó yẹ ká ṣe mọ aláti ṣètò àbí ah. kébìlì mi ò tó ní mi ọ̀dà tá mo ní mi ò kì í tágbó ẹ sáré sí pé bàbá yìí tágbó. ààrẹ mọ wọ́n ní mò ń ta gbóná ṣe wá mú mi. Ah! Ah! Ah! ẹ̀yẹ náà wọ̀rí ojú òye kọ́ ojú òye gọ́ọ̀mẹ̀tì máa jẹ́ oyè wọn ti máa dọ̀ máa bẹ́ẹ̀ ni mọ̀jẹ́ tó máa ní. bọ́jà kọ́lá máa ṣàlàyé fún yẹn. akíndínkì ọ̀gbọ́n akọ̀fọ̀fọ̀ gbà àbègbè kìíní ìrìn àjò ẹ̀. lásọ̀rọ̀ lásọ̀rọ̀ àyà àṣírí ti tú àti ní buhari yàlámàlà yàlámàlà ìwọlé egún tó wà nínú ìgò tó fi ń pè ní jíìn. mi ò sọ ok ìwọ ló mú páàsì mi lẹ lórí pé òkú ọmọ àwọn ọmọ mi mo dá ẹjọ́ ń jọ sí ibi tó fẹ́ bá yọ rí tí máa ń ṣẹ̀wọ̀n gbogbo mi lọ́ máa lè. kò dàbí àdágbẹ́yìn. ẹni bá jó wá ní ẹni tó bá rò rò lẹ́wọ̀n kó má sàṣù para mo ti ah! wà ní ìrànwọ́ ìyẹn wọ. no no no sílẹ̀ bẹ́ẹ̀ sẹ́rù tẹ́ kọ́ọ̀sì báyà bí. ok. ìyá alámọ̀dà ìyá alámọ̀dà ìyá alábọ̀là sílẹ̀ kó o lọ bọ̀ ọ̀yà ọ̀yà ọ̀gbọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ Ifá bó bá ogun kó o dé Mọ̀hámẹ́dà bó bá ogun kó o pọ̀ ọba bẹ lápẹ̀tẹ̀ méjì ayé àti ọ̀run mo fẹ́ kó o sáré tètè kó o wá gbóhùn ẹni òde ìwọ awo àwọn awo èmi nìkan lọ́gbẹ̀rẹ̀ Ifá tẹnu mọ́ mi kó o wò mí lé nítorí lójúlójú làwọn lọ́rọ̀ ẹni. má fi repe mi má fò lòlò fún òun bó bá ti rí gangan ni kó wí ifá tó ń la bàbá afá ifá lórí mi bí mo ṣe tó orí mi bí mo ṣe mọ má jẹ́ ṣiṣẹ́ jìṣẹ́ dífá fún fàjàsọ níjọ tí fomi ojú sògbèrè ọmọ ó ké pe bá rẹ̀ ó ní àyàfi tí ń bá sí ọ ní kí ìwọ fámọ́gbẹ̀mí kò tọ́rùn kò tó sùn ifá gbásọ̀ ìjóbíjó ayọ̀báyọ̀ ó lanu kótó orin àwọn olóko sí i lẹ́nu ẹsẹ̀ tó nà ìjó fà á ó láàdúrà awo kàṣà ìgbà o ètùtù awo kàṣà ìgbà àdúrà awo kàṣà ìgbà o ètùtù awo kàṣà ìgbà àyàfi bí mo bá dà ṣe o dà ṣe o ètùtù awo kàṣà ìgbà o awo ìfanikì ah. kí o bá ní kí n sì ọpẹ́ yìí ní tá a wí náà nípa sọ ìfá tọ́ka sí wípé ó rọ ọmọ gbẹdú ó sì gbóúnjẹ sáfọ ọmọ nínú ilé yìí. àṣẹ o àṣẹ o o. ṣùgbọ́n ní tí fọwọ́ ń tọ́ka sí ni wípé ó ṣeé ṣe kí ọmọ ìmọ̀tara ìwọ gangan lára jáde ṣùgbọ́n ìfapò ó bímọ ó sì lọ́mọ ó rọmọ pè ránṣẹ́. ohun tó jẹ́ kí n ránṣẹ́ pé ọ̀nà àrùn ifá wí bẹ́ẹ̀ torí àwọn àgbà bọ̀ wọ́n látúpà òrí náà rí di ara rẹ̀ èmi náà dáa kí ló dé àìlárẹ̀mọ́ ọ̀yà gbà. ẹran lé mi bọ̀ wá òye ọmọ ọdẹ. nígbà tí mo kọ́kọ́ dá fàyè ní ọ̀run tó kọjá ọ̀yẹ̀ wọ́n rin mi ọ̀yẹ̀ sọ́rin jẹ́ ọ̀yẹ̀ sọ́rin pàkàpàkà gbé mi òun wá ìta àdá fún iye mò ó nígbà tí ń fomi ojú sògbérí ọmọ wọn ní ọkà kímọlẹ ọjàrí ẹbọ ni kọ ń ṣe ń pẹ èrò pó èrò ọfà ẹ wá bá ní níjẹ̀bútú ọmọ o èrò pó èrò ọfà ẹ wá bá ní níjẹ̀bútú ọmọ gbàmọ wá rí ọ̀dà àníyàwó láti bímọ ló jẹun tó pè pé ah, kẹ́tùn wa bá ń sán pẹ̀lẹ́ ìwò. ìfọ̀ọ̀pàrọ̀ ó sì mọ̀ pé pé tí fá bá sọ̀rọ̀ òǹfà rọ́ọ̀kà àtòdì ọ̀run lọ́dẹ lódìmọ̀ rẹ̀ ní fati wá. ṣe pé ń bímọ ọwọ́ á lè mọ̀ jẹ́ àtàrà mi ọmọ pọ̀ láyé ọmọ àtẹnubí. àìmọye ọmọ tó ṣe pé tá a bá tọ́ ti ń tẹni ní í ṣe. kásáró mọ̀ sí á wá bá mi láyé ìkú kan gírí àìkú kan gírí là bókè àìkú kan gírí là bálẹ̀ àìkú kan gírí là báwọn ìyànà ẹlẹ́yẹ. ẹ ń gbé òpó èrò ọba ẹ wá bá mi láyé ìkú kan gírí o. tí n bà ní purọ́ fún yín hmm. tí sì ní fílẹ̀ ṣe yìí bọ́lọ́ kéré ti dẹrùn hmm. kì í ṣèwé ni mo bí gangan ifá ló fún mi báyìí ifá ló tó tọ́ ifá ló pé wọ́n béèrè lórí ẹ̀ pé kí n má bàánú jẹ́ kí n sì fi gbà kọ́ọ̀kan bàánú jẹ́ gbogbo bí tí ṣe ní tẹ̀gbọ́n tẹ̀ náà tó ń sọ fún mi ìdùnnú ìwúrí náà ló tún dé fún mi ẹ̀rín ẹ̀rẹ̀ lè dáàmú. àṣẹ bàbá àṣẹ ṣe rí <clears throat> gbogbo ohun tí wọ́n ti sọ fún mi pátápátá inú mi dùn torí pé tí ò bá jẹ́ pé ẹ ní trust nínú mi àbí bóyá ọ̀rọ̀ wa ó yéra wa ẹ̀ ní sọ̀rọ̀ àṣírí torí pé àti dìkan náà tẹ̀ ń sọ yìí náà ni ṣé ẹ wá rí i tèmi kàn lè rí sọ̀rọ̀ yẹn ni pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní àìmọ̀kan ló ṣòṣìkà ẹni tó ti wá ṣe níkàgbọ́n ni òun wá kọ bí ara sí torí pé ọlọ́run bá tẹ rí rẹ alẹ́mi bá rí rẹ tí ò bá sì ti wí pé wọ́n mú òkìkí wá sí tẹ̀sán tèmi báwo ni mo ṣe fẹ́ rí àǹfààní yẹn pẹ̀lú tó ṣe fún mi yìí ṣùgbọ́n lọ́wọ́ bá tẹ rí yẹn òun ló mọ gbogbo nǹkan tẹ́ dáhùn. alẹ́ ni wọ́rọ̀ ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí ẹ̀ inú mi dùn gan mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí mo kàn fẹ́ bí yín ẹ̀jọ́ kí lẹ fẹ́ kí n ṣe fún yín bẹ́ẹ̀ ṣe wà yes on behalf of myself my family my wife everybody mo really fẹ́ bless yín. Ah. ẹ fẹ́ ta wá lọ́rẹ. bẹ́ẹ̀ni. èmi lẹ fẹ́ kí n sọ̀rọ̀ àwòkíkì.

àbólú àṣà. ẹ̀bá mọ̀ bá gbé ọlọ́wọ́n tí máa bá gbé àwọn ọ̀rọ̀ wálé ààrẹ náà. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun ni wípé mo ti gbọ́ mo ti mọ nǹkan bí mo jẹ mo ti jìyà orí mi ti pé. mo fẹ́ jẹ́ kí bàbá mi sọ̀rọ̀. ìṣọ́ọ̀tì ògìgì ọba ní tí mo retí ọ̀ṣọ́ọ̀tì ọ̀ṣọ́ọ̀tì ẹ̀wọ̀n ní ẹni bá ń ṣeré kọ́ máa ṣe lọ ẹni bá ń ṣe kàìmọ̀ ìmúra sí òkìkí òde mi ni wọ́n sọ̀rọ̀ òní ni inú mi dúdú ní ọ̀pọ̀ ti dáyé ifá pé wọ́n jèrè gáàsì lè rárá rẹ̀ bá mi hmm. ọ̀rẹ́ mi ìwà lẹ́yìn tí mo fẹ́ bèrè lọ ẹ jẹ́ àjọ ṣọ́ra wa dọ̀rẹ́ ọlọ́mọdé kádà ẹja jọ máa sí orí wa bí má béèrè nǹkan kan ní ìsìn ìpàdà kan tán ẹ̀jẹ̀ ṣọ́ra wa dọ̀rẹ́ bẹ́ẹ̀ ti rí o ẹ sáàmà ṣàgbà káyọ̀ kẹ́mi sáàmà kí n máa jèrè ẹ lọ. ọmọ ní kí wọ́n rọ̀ pé a. kábà bíza bíza. ṣé wàá rí inú mi jó gan fún nǹkan tí ẹ béèrè yìí torí pé mo rí i pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n lẹ sọ mo ti rí ẹ mo ti rí ẹ orí ẹ wà ń bẹ you are mounted you are mounted now pẹ̀lú ọ̀rọ̀ tẹ wá sọ ìbáyìí on behalf of myself my family màá fún yín ní ten million naira cash bí mo ṣe wà yẹn. Take it easy, boy. Take it easy, take it easy. Àdìgbà. Ẹlẹ́dàá o, ẹlẹ́dàá mo dúpẹ́. Bàbá, hmm? mo mà dúpẹ́. Ẹ̀yin onílẹ̀ mo dúpẹ́ o ifá ẹlẹ́rìí ìkẹ́ akọni lọ́rọ̀ bí iye kẹ́ni odòdó tí torí elémèrè kan wọ́n bá káyàkà tọ́ pé wọ́n padà oore wọ́n dùn sí ìdùnnú báyìí bó ti wà yìí ó kọ tí ń pè bọ̀ wọ́n máa pè lọ́ọ̀bùnẹ́bà wọ́n máa pè ní ìdààmú àdúgbò ìdààmú àdúgbò ó wá padà ju ògbó àdúgbò láì máa ń tẹ̀sẹ̀ ẹ bá ń ṣe síríìtì láti sádùúgbò yìí káwá kọ́kọ́ ọmọ mi sí pé òkè òun ló ṣe. ṣe aṣọ everything tẹ̀sọ̀ yìí ó ti ṣe é ṣe. ògìgì ògìgì ọ̀la ògìgì ògìgì àgbààgbà ọ̀la bá wà bí ẹlẹ́wù ṣọ̀pọ̀nà ògbóná. bó ṣe wí lẹ́ ń wò ó agbára ìkọ̀ọ̀kan yàmbá yàmbá yẹ ẹbí la gbogbo àdúgbò ẹbí la. ilẹ̀ ṣó lọ́dún yòó wọ́n nìkan lọ́pọ̀lọpọ̀ wá ó kọjá òye ọlọ́gbọ́n. máa wojú ẹ̀ ó kọjá òun tẹrù. atakere lójó kò má ṣe é fi sójó. bó ṣe rílẹ̀ ń wọ̀ ọ́ tí ẹ kú yẹ ẹ́ agbára ìpọ̀ gan-an yọ̀m̀bọ̀ yọ̀m̀bọ̀ yẹ́. Yeah. yamba yamba hule